tó mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pàápàá àwa tó ṣe pé à ń bá wa bọ̀ láti bí ọjọ́ méjì mẹ́ta nípa ọ̀rọ̀ ikú Timothy Adégòkè tí wọ́n ṣekú pa ní Hilton Hotel ní Ilé-Ifẹ̀ látìgbà tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ tó ṣe pé mo rò pé ọ̀rọ̀ ìròyìn tó ṣe pé ó gbogbo àgbáyé yálà lórí Facebook Instagram Twitter ni uh, YouTube ni ọ̀rọ̀ ikú Timothy Adégòkè ní gbogbo àgbáyé ni wọ́n ń sọ gbogbo òwe ìròyìn ń gbé àwọn plọ́gà ń gbé tó ṣe pé odidi Senator wọ́n lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí timothy Adegoke, mo rò pé sẹ́nitọ́ kọ́lá balógun bóyá ọ̀yọ́ south ni wọ́n ń sojú tí èrúwà àti ìdó local government tó fi dé mo rò pé ìbàdàn north òun eh, náà ó wọnú rẹ̀ tí wọ́n tí wọ́n àtàwọn local government mo kọ́ àwọn government yẹn pọ̀ tó gbé wọnú ẹ̀ tí wọ́n lọ bákan náà ni honourable speaker tó pẹ̀lú èrúwà ni wọ́n tiẹ̀ ti wá Ògúndoyin tí àwọn náà lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí Timothy Adégòkè nílùú èrúwà léè tó já mọ̀ yìí pé ọ̀rọ̀ yìí gbogbo àwọn tó wà ní ẹ̀ka ìjọba ni wọ́n ti dá sí i tí wọ́n sì ti gbé ìgbésẹ̀ lé lórí. a rí i pé látìgbà tọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀ nínú ẹni tó fara gbá nínú ọ̀rọ̀ yìí ni èmi fúnra mi jẹ́ nínú ẹni tó fara gbá nínú ọ̀rọ̀ yìí ni èmi fúnra mi jẹ́ a rí wípé wọ́n gbìyànjú láti áàkì àkáǹtì Ìtàn Yorùbá ọlọ́run ò gbà fún wọn nígbà ọ̀yá wọ́n fi wá sun Facebook wọ́n ní àní lè go live fódìdí oṣù kan gbáko mo rò pé gbogbo December títí di January seven la tó ni wọ́n tó gbégi kúrò lórí ìgbégilé náà ìyóò nìkan kọ́ Facebook ta a kọ́kọ́ open ká tó open ti ìtàn Yorùbá ẹ̀ ká tó sí ti ìtàn Yorùbá ẹ̀ ti tó ṣe pé orúkọ mi gangan Laji Abbas nígbà tá a jẹ oyè ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn a fi ààrẹ Laji Abbas kún a open Facebook ní ọdún 2007 mo rò pé wọ́n gbégi lé e torí 2010 ìlà open ti ìtàn Yorùbá yìí wọ́n ti pa yányán tá àti ẹ̀ lérí lò mọ́ ló ti pẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló ń bẹ lórí ẹ̀ tó pé wọ́n gbégi lé tá à lérí lò mọ́ nínú ẹni tó fara gbá nínú àwa tá à ń jà fún òtítọ́ àti òdodo nípa ikú Timothy Adégòkè èmi ó kàn mí mo sì fara gbá pọ̀ ń bẹ̀ torí Facebook àkáǹtì mi tí wọ́n bẹ́gi lé ẹjẹ́ àjọ wò sẹ́yìn twenty oh seven ọdún mẹ́rìnlá sẹ́yìn nìyẹn ọdún mẹ́rìnlá sẹ́yìn Facebook àkáǹtì mo ti ń lò bọ̀ tó sì pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó wà lórí Facebook lónìí gan wọn ò tiẹ̀ tí ìmọ̀ tó ń jẹ́ Facebook nígbà tá a ti ń lò bọ̀ mo rò pé tá ọmọ bá jẹ́ ọmọ ọdún mẹ́fà ńgbà náà ọmọ náà ti jẹ́ ọmọ ogún ọdún nísìn tọmọ bá jẹ́ ọmọ ọdún mẹ́wàá ńgbà náà mo rò pé twenty four years ni ó jẹ́ ta ọmọ tá a bá sì bí ní ọdún mẹ́rìnlá sẹ́yìn náà à yóò ti kì í ṣe ọmọ kékeré náà mọ́ yóò ti máa múra àti kúrò níléèwé eh, girama báyìí yóò ti máa múra àti kúrò níléèwé girama èmi náà faragbá nínú ẹ̀ tèmi yí pé gbogbo wa lọ̀rọ̀ sì kàn àtàwa tá a mọ òbí rẹ̀ rí àtàwa tá a mọ òbí rẹ̀ rí gbogbo náà la kẹ́dùn la kẹ́dùn púpọ̀ nígbà ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ tó rọ́rọ̀ ẹ̀mí ni à ń sọ ọ̀rọ̀ ẹ̀mí ni à ń sọ ṣùgbọ́n nígbà tí ó di mo rò pé ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ni tí àwọn aláàjì wọlé yọmí amsat yìí sọ fún ayé pé wọ́n ti fìwé ìtàyé pé kí wọ́n wá gbé òkú Timothy Adégòkè kúrò ní Òṣogbo kí wọ́n lọ sín tí àwọn aláàjì sì ń sọ yí pé tó àwọn ọkàn balẹ̀ yí pé àwọn ọlọ́pàá ibi tọ́rọ̀ dé yí pé àwọn ń rí pé dúdùn lọ́sàn án so lórí ìdájọ́ òdodo àmọ́ aláàjì náà wàá fi klọ́ọ̀sì sí lọ́jọ́ náà lọ́hùn ẹ lọ wo fídíò yẹn ń bẹ lórí oriyomiamsat.com ìdẹ̀ ń bẹ lórí oriyomiamsat rescue mission kọ́ lórí youtube wọn èmi náà gbé sórí ìtàn yorùbá facebook mo gbé sórí youtube aláàjì wa sọ níbẹ̀ yìí pé ẹ̀rù ti ń ba àwọn ni wípé sọ̀rọ̀ mi ọ̀rọ̀ ní bẹ́yìn yọ tá a bá sin Timothy tán torí ọjọ́ sátidé ọ̀túnla ẹ̀ ìlà lérò pé a sin Timothy Adégòkè tá a lọ gba òkú rẹ̀ wọ́n ti parí amọ̀ pé láti Òṣogbo wá sí Ìbàdàn láti Ìbàdàn wá sí Ìdó láti Ìdó wá sí Èrúwà tá a fi lọ sin ní Èrúwà tuntun ṣùgbọ́n aláàjì náà ẹ̀rù ń ba aláàjì tẹ́ bá wò bí wọ́n ṣe ń sọ̀rọ̀ pé tá a bá sin Timothy Adégòkè tán sí ọ̀rọ̀ kò ní bẹ́yìn yọ pé sáwà tó la fẹ́ lọ wò púpadà nígbà bá fẹ́ kíní autopsy tí wọ́n kọ́ sí tẹ́lẹ̀ tí àwọn tí wọ́n ti fẹ́ dọwọ́ ẹ̀rù tẹ́lẹ̀ tọ́lọ́pọ̀ ọ̀gbà tí wọ́n mú wá ṣùgbọ́n gbọ̀ di òní mo tọ́kọ́ rí fídíò yẹn lánàá torí pé ọlọ́run kádà pé kó tẹ ara díẹ̀ àmọ́ adúpẹ́ pa àti múrẹ̀ rodò a lọ fi ṣe ẹja lóore ó tẹ ara díẹ̀ so nígbà mo wá rí fídíò yẹn padà láàárọ̀ yìí ah, mo wá rí i pé àkọ́kọ́ ọ̀rọ̀ ikú Timothy Adégòkè kì í sọ̀rọ̀ fámìlì rẹ̀ nìkan ẹbí Timothy Adégòkè ò lágbára lórí òkú Timothy Adégòkè mọ́ kí ló jó rí bẹ́ẹ̀ ni pé sẹ́nẹ́tọ̀ wa Kọ́lá Balógun ti lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí rẹ̀ kódà wọ́n ṣe àdéhùn pé àwọn ìbejì àwọn ọ̀ràn wọn níléèwé bákan náà ni my honourable speaker Ògúndoyin àwọn náà ti lọ síbẹ̀ ó ti di ọ̀rọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn tá a sọ yìí àti sẹ́nẹ́tọ̀ ni àti honourable speaker ni ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ń sojú ó ti dọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n tó ṣe mí láàánú ni pé àti ìgbọ́ nǹkan kan lẹ́nu gómìnà wa nípínlẹ̀ ọ̀yọ́ olórí oko ẹnjìnìà olùṣèyí mákindé àti ìgbọ́ nǹkan kan lẹ́nu wọn ọ̀rọ̀ yìí dẹ̀ kàn wọ́n ó kàn wọ́n ju ẹnikẹ́ni lọ torí pé ògo ìpínlẹ̀ ọ̀yọ́ ni ẹ wo ìwé tí timothy ti kà ẹ tún wo àwọn ìgbésẹ̀ míì tó tún ń gbé kìí ṣe mástà àkọ́kọ́ tí ọ̀kọ́kọ́ ṣe leléyìí torí náà lèmi ṣe ń pe gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n bá ní ká wá gbé òkú timothy ní òṣogbo gómìnà wa ló lẹ́tọ̀ọ́ àti lọ gba òkú yìí òkú ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ni ọ̀rọ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ni sẹ́nẹ̀tọ̀ kọ́lá balógun ló lágbára honourable speaker ló lágbára gómìnà wa ló lágbára lórí ẹ̀ ìgbà tínú mi ò ti ẹ̀dùn àti sẹ́nẹ̀tọ̀ kọ́lá balógun àti honourable speaker ògúndóyin àti gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹgbẹ́ kan náà wọ́n jọ wà ó sì kẹ̀yìn sẹ́nẹ́tọ̀ àti ẹ̀yìn ọ̀nàrẹ́bù bẹ́yà federal ọ̀nàrẹ́bù ní àbí state ọ̀nàrẹ́bù ni ọ̀rọ̀ òṣèlú kọ́ là ń sọ ọ̀rọ̀ ìlú là ń sọ yìí ọ̀rọ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ là ń sọ yìí irú tó ṣẹlẹ̀ sí Timothy Adégòkè yìí ó lè ṣẹlẹ̀ sí mi náà ó lè ṣẹlẹ̀ sọmọ anybody mo já lágbára kọ́ mo já lágbára kọ́ mo jẹ́ kínní kankan àwọn ẹni ibi yóò mẹ́ni kankan tí wọ́n fẹ́ hùwà bí wọn gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́ bá ní ká wá gbé òkú kúrò ní òṣogbo ẹgbẹ́ a ní uch nìbàdàn a ní adé Ọ̀yọ́ tó ṣe pé ilé ìgbókùsí tìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bẹ ń bẹ tá a lè gbé òkú rẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lé ọlọ gbòkú Timothy Adégòkè ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ẹ jẹ́ ká tọ́jú rẹ̀ kí wọ́n má ti sí Timothy Adégòkè títí tí ìdájọ́ òfin bẹ̀rẹ̀ tá a fi rí ìdájọ́ òdodo gbà kí ló kù mọ́ ẹ̀mí ò sí lára Timothy mọ́ bọ́dì lásán ni tá à ń wọ ara lásán ni ara kò lérè kan abẹ́ tí Jésù wí nínú Bíbélì ni nínú ìwé John ó ní ẹ̀bí iní sọ ní di ìyè ara kò ní èrè kankan tí ẹ̀mí bá ti lọ ara ti kú òǹbẹ ní ti ń jẹ́ tí mo ti kú òǹbẹ yìí náà ni ẹ̀mí rẹ̀ tí sì ń rìn káàkiri tó sì ń rí kọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa àtẹn tó ń ṣe é torí ọlọ́run àtẹn tó ń ṣe é torí ayé àtàwọn tí wọ́n plọ́gà tí wọ́n fún lówó kọ́ máa bà lájọ yomi amsat lórúkọ jẹ́. lèmi fi ń pè ọ̀rọ̀ ìka gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ láti ẹjọ́ gómìnà wọ̀ sọ̀rọ̀ gan-an náà kò dáa náà ẹ já sòdodo ọ̀rọ̀ oorun ṣèlú kọ́ lélẹ́yìn ó yẹ kí gómìnà wo ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ wò gba ti ọmọ tó ṣẹlẹ̀ ní èkó gómìnà sọ̀rọ̀ ìyàwó gómìnà sọ̀rọ̀ gómìnà sọ̀rọ̀ ìyàwó gómìnà sọ̀rọ̀ lé lórí ẹ wí kankan kọ́ ẹ̀fọ́ kan ló balẹ̀ gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun náà sọ̀rọ̀ torí ramani wọn sọ̀rọ̀ pé bó ti ń tí kì í bá ṣe àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn ṣe rò pọ́rọ̀ yìí ò ti débi tó yẹ kó dé yìí wọ́n rò pé Òṣogbo ni ó parí sí. abẹ́ ti gbàgbé nígbà tí Dr. Akínyẹmí Àgbẹ̀dẹ pè sórí program mi tí dèfé ọlọ́kànbalẹ̀ yìí pé lórí ọ̀rọ̀ yìí o àwọn àwọn kàn sí ààrẹ káàdé ọ̀dẹ̀ kàn sáwọn láàrin twenty four hours wákàtí mẹ́rìnlélógún eré làwa náà pé ńgbà yẹn wọ́n dẹ̀ gbé gbèsè lóòótọ́ níjọ́ kejì wọ́n dẹ̀ pè pé ààrẹ ti kàn sáwọn o pé wọ́n á rí i pé wọ́n gbé ẹjọ́ ẹ lọ sí Àbújá wọ́n gbẹ́jọ́ ẹ lọ sí Àbújá lóòótọ́ èmi sì ń dúró lórí Dr. Rahman Adédoyin Adégòkè bó ṣe lówó tó lọ́lá tó níléèwé tó nípò tó gbajúmọ̀ tó mọ igbákejì ààrẹ tó mọ gómìnà tó mọ lọ́balọ́ba tó mọ ìjòyè níjòyè wọ́n wà láti inú oṣù kọkànlá tí wọ́n ti kọ́kọ́ mú wọ́n tì mọ́lé nílùú Òṣogbo kí wọ́n tó gbé lọ Àbújá ṣe é ṣèrò pórí àwọn ọlọ́pàá kú wọn ò rí ẹ̀rí wọn ò ti rí páńpẹ́ sí lọ́wọ́ kí wọ́n má tó fi ilẹ̀. àmọ́ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni òní jẹ́ kí ìyàyọ̀ jẹ wá gbé tí gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bá fi lè dìde sọ̀rọ̀ ìyàyọ̀ jẹ wá gbé bíkọ́sí gbogbo àwọn táwọn ṣe yà ń ṣe fúnra wa ni láti Amẹ́ríkà wọ́n bá wa tẹ́wọ́ gbà láti UK wọ́n bá wa tẹ́wọ́ gbà àìmọye àwọn èèyàn ńláńláńlá láwọn láwọn agbẹjọ́rò láwọn èèyàn ńláńlá ní Europe tí wọ́n ń pè mí tó sì fi wá lọ́kàn balẹ̀ pé gbogbo bọ́rọ̀ ẹsẹ̀ lọ làwọn ń sòfin tó tó ẹ̀ làwọn mọ́nítọ̀ kéèsì wípé yóò gbọ́dọ̀ jọ ọmọkùnrin yìí gbé àwa tọrọ wá kàn wọ́n ní ká wá gbòkú ká lọ sí òkú gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ dìde ẹ lọ gba òkú yìí ẹ gbé e sílé ìgbókùpamọ́ sí. Si ẹ rán àwọn aṣojú lọ kí wọ́n gba òkú Timothy adegoke kí wọ́n gbé wá síbàdàn kí wọ́n gbé sí usage àbádé Ọ̀yọ́ títí dájọ́ fi bẹ̀rẹ̀ òkú Timothy adegoke èso òkú àwọn mọ̀lẹ́bí rẹ̀ mọ́ òkú gbogbo ọyọ state ni òkú yín ni gómìnà wa nípínlẹ̀ ọyọ òkú yín ni nàá ṣé fẹ́ gbogbo wa yóò gbé ni gbogbo aláfárá gbẹ́nu ọ̀rọ̀ ẹ̀ nàá ìjà tá ń jà ìjà yín là ń jà gómìnà wa nípínlẹ̀ ọyọ ìjà yín là ń jà torí pé kan ògbón nínú àwọn ọmọ yín ni wọ́n pa yìí èmi mo jáde nínú ilé tí wọ́n ti ń tẹ́ ti ń kàwé nínú ilé tí wọ́n ti ń kéwú mo mọ fálù kéèyàn ó kàwé mo mọ fálù kéèyàn ó kéwú mo sì mọ fálù kéèyàn ó jẹ́ ọmọlúàbí. bí gómìnà bá ń jáde lọ́fíìsì ẹ̀ tí mo sàánì bá dún yán yán yán yán yán ìlédẹ́tílẹ̀ méjì tí mọ̀ pé gómìnà ti jáde níbi tá a wà bó ṣe súnmọ́lé ìjọba sí. kí ló dé? gómìnà wa ilẹ̀ ní jẹ́yàyọ́ jẹ wá ẹ bá wa gbà o wọ́n ti ní ká wá gbókù Timothy àmọ́ àti ìṣetán láti sin òkú Timothy èsì òkú àwọn ẹbí rẹ̀ òkú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni. ẹ bá wa gbé sílé ìgbókùpamọ́sí tẹ́jọ́ ó fi bẹ̀rẹ̀ a sì ń pe sẹ́nẹ́tọ̀ wa náà sẹ́nẹ́tọ̀ Kọ́lá Balógun ṣé ọ̀rọ̀ òṣèlú lẹ wá ṣe ń gbà tẹ́ ẹ lọ tẹ́ ẹ lọ sílé àwọn Timothy Adégòkè ṣé ẹ kàn fi ṣe pé olóṣèlú ni mi ò bẹ́ẹ̀ yẹn olóṣèlú ṣe máa ń ṣe ṣé ń lẹ ṣe tẹ́ ẹ lọ àti my honourable speaker ẹ bá lu sọ̀rọ̀ ẹ jẹ́ ọmọ tí ń lọ lórí ọ̀rọ̀ ẹ láti jọ ẹ àgbọ̀n kankan mọ́ náà gómìnà wa náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí kí ló dé àlòkù sí torí inú mi dùn nígbà tí alájọ oyomi amsa ti jáde padà tí wọ́n tún ọ̀rọ̀ yìí sọ torí pé ó dùn èmi ọ̀rọ̀ Timothy ọ̀rọ̀ gbogbo alọ́jọ́ kan ìtí bá dẹ̀ ń lọ wọ́n fẹ́ sin òkú Timothy ní gbogbo wa náà la gbọ́dọ̀ jọ pera wa kò sẹ́nì tó kéré nínú ọ̀rọ̀ yìí ìpàdé gbọ́dọ̀ kó wáyé lórí ọ̀rọ̀ yìí lóòótọ́ alájọyọ̀ amsat ni ẹ̀gbọ́n timothy lọ́ba wọ́n dẹ̀ pariwo kí gbogbo wa ká bá wọn gbé tí gbogbo wọn bá gbé sọ́nà alájọyọ̀ oríyọmí amsat nìkan lè dá ìjà ìjà tèmi bá wọn di pé àwọn olóòótọ́ dúró lẹ́yìn wọn ni gbogbo wa náà láti rí ẹni tí wọ́n fún lọ́wọ́ tó kéwì tó bá alájọyọ̀mí amsat ló kọjẹ́ gbogbo àwọn plọ́gà tí wọ́n ń ṣe ṣùgbọ́n omi tá a dà sẹ́yìn lára ni tí ò lè mẹ́yìn lára so abájọmi sẹ́yìn lára só lè lára ẹ̀tọ́ ti gbéga ní tẹ̀ ń bínú ẹ kàn bínú kú ní ẹ para yín ẹ lọ́ọ́ wo tẹ́ ewu tí ń bá bọ̀ ẹni ni. ó yẹ kí ìpàdé ọ wà ni. à ń pé ni àì pé gọ̀ àwọn ẹbí Timothy lè rò pé lọ sí lóòótọ́ lọ sí báwọn náà wọ́n ṣe ń sin báwọn ṣe ń sin ó bí torí pé wọ́n yẹ lẹ́sà lọ wábì kan jù sí. òkú tó ṣe pé ńgbà wọn bá sí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́kàn kọ̀ọ̀kan mi kọ̀ọ̀kan níbọ̀dì mọ́ torí pé ìjà ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ là ń jà torí ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ lèmi ọmọ ìlú ìbàdàn ni mí ọmọ ìbàdàn ni mí tó nílé tó lóko ọlọ́yẹ lèmi. gómìnà wa nípínlẹ̀ ọ̀yọ́ ni ká pè. Ka, èyí tẹ́ bá sì súnmọ́ gómìnà wa ẹ jẹ́ ẹ bá wa pè wọ́n àwọn lọ́rọ̀ ikú Timothy Adégòkè kan wọ́n ti ní ká wá gbé òkú Timothy kúrò lóṣogbo àmọ́ àní sín ṣe arrangement bí wọ́n ṣe lọ wò ó àwọn tó fẹ́ gbókú ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kó gbé òkú Timothy fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni kí wọ́n gbé fún ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ kí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ sì lọ gbé sínú ilé ìgbókùúsí àti gbogbo fáìlì tẹ́ bá gbé fún wọn pẹ̀lú rẹ̀ títí tẹ́jọ́ fi bẹ̀rẹ̀ láti yejọ́ yẹn kẹ́jọ́ ti bẹ̀rẹ̀ náà láti yejọ́ yìí lóòótọ́ à ń nígbẹ̀kẹ̀lé nínú iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú àwọn ẹ̀rí tí wọ́n mú wá àwọn ẹ̀rí tí wọ́n mú wá àwọn ẹ̀rí tí wọ́n mú wá ẹ̀rí láìpẹ́ lọ́rọ̀ CCTV camera jáde lórí ọ̀rọ̀ CCTV camera jáde ṣùgbọ́n gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni ẹ bá wa pè ẹ̀yin lẹ̀ ní jẹ́yà ọjẹ́ wa gbé gómìnà wa yìí ni ẹ má fìyà jẹ wá òkú Timothy Adégòkè wọ́n ti náà wáá gbé lóṣogbo ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ẹgbà ẹgbẹ́ sílé ìgbókùsí àti ìsín àìsín ṣé wọ́n máa ń sinú òkú bẹ́ẹ̀ tẹ́jọ́ ìtì ìbẹ̀rẹ̀ tókù bá fi lè wọlé sùn yóò pa mòrá àwọn èèyàn gbogbo wa tá à ń jáde nígbà wọn kú ti sòkú jáde jágbàgbé ń pa rẹ̀ ìgbọ́n nìkan fi ń sọ àwọn èèyàn bí gbogbo èèyàn bá tiẹ̀ wá gbà eh, wọ́n máa hack àkáǹtì mi lórí ẹ̀ mo mọ̀ pàdánù àkáǹtì tí mo ti ń lò ń bọ̀ láti twenty oh seven ọdún ẹ̀ lákáǹtì yóò pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún lórí ọ̀rọ̀ ikú Timothy Adégòkè náà mọ̀ ni èni mo pàdánù àkáǹtì Lájí Abbas sí the first Facebook àkáǹtì máa kọ́kọ́ open láyé èmi náà nìyẹn ní twenty oh seven ká tó wá open Titan Yorùbá yẹn ní twenty ten Titan Yorùbá yìí náà kọ́ ṣèbódìdí oṣù kan gbáko gbogbo December àìlè go live atúwọ́pọ̀ àkáǹtì míì láti lè mọ go life. wọ́n tún gbégi dá kẹ́pẹ́ pàmò ń sẹ́ bí wọ́n ń ṣiṣẹ́ gbogbo tí sì ń lọ lábújá la mọ̀ gbogbo tí ń lọ lábújá ṣèbẹ́yìn yẹn lọ́lọ́ bá ààrẹ Muhammadu Buhari lórí ọ̀rọ̀ ikú Timothy yìí pé ẹni tí wọ́n fi sínú sẹ́ẹ̀lì yẹn ẹ jẹ́ wọ́n gbàgbé ẹ̀kan kàtà ààrẹ Muhammadu Buhari kò sí tọ́jọ́ sọ̀rọ̀ tí gbogbo àwọn èèyàn ti gbọ́ lágbàáyé tí gbogbo èèyàn ń pa àwọn lágbàáyé sí. Si ilà wọn wàá gbẹgilé ọmọ Yorùbá lẹtọ lọ bá ààrẹ Muhammadu Buhari o ọmọ Yorùbá ni o ẹni tó ló kọ ni o ọrọ ń bọ̀ lọ́jọ́ iwájú sẹ́ẹ̀rù pé ẹ lọ tún sọ alájọ yomi amsaati tí mo post yẹn ẹ lọ wò lórí orí yomi amsaati dot com ẹ lọ tún ẹ rí pé wọ́n sẹ́nu kù lórí ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ etí tó ṣe wo ìran Yorùbá bí ìran apààyàn ìran wa ìran apààyàn Yorùbá kápá yẹn ṣe tutù kè ó sínú àṣà yorùbá àṣà burúkú ni àṣà burúkú ni àní nípìnlẹ̀ ṣé ọdún tó lọ nílẹ̀ yorùbá bẹ̀rẹ̀ ṣé òdu àlọ́dálẹ̀ yorùbá lẹ̀ sẹ́gbẹ̀rún ọdún méjì mẹ́ta mẹ́rin nílẹ̀ yorùbá ti wà ìmọ̀mọ́ sọ fún wa Herodotus Herodotus ó ti kọ ìwé rẹ̀ ní nǹkan bíi four hundred and forty eight BC BC mọ́sọ́ ìsọ pé AD o wọn ètí ìbí Jesus Christ wọn èbí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó kú four hundred and eighty four years Herodotus lu ayé five hundred years tó ti kúrò láyé tán ni wọ́n tó bí Jesus Christ ló ti wá kọ ìwé tó sì kọ nípa Ilé Ifẹ̀ máwọn ìlú la ancient city tó ń bẹ láyé láfíríkà Ilé Ifẹ̀ jẹ́ ìkan lára àwọn ancient city márùn-ún tó ń bẹ láfíríkà tẹ́rù tó dọ̀sí kọ́ kò dẹ̀ kọ́ aburú nípa wa ọlá alọ́gbọ́n ni ìtòsí fi lè pé ilé Ifẹ̀ ní Ẹsẹ̀ City ní nǹkan bíi two thousand five hundred years ago ní táwọn sì máa ń gbà pé ń jẹ́ Ẹsẹ̀ City ńgbà yẹn ẹgbẹ̀rún ọdún mẹ́ta ó ti kọjá lórí ẹ̀ ìní wípé ilé Ifẹ̀ ti lé ní five thousand years ọ̀rọ̀ Odùduwà ọ̀tọ̀ lẹ́yìn alétò anílànà ẹ̀yin náà lọ Google ẹ̀ bá ṣe pé ọmọ ń pa tá ẹ̀ bá níwèé alẹ́ fún yín ní PDF ẹ̀ ẹ̀rọ todos ìlà pè ní ọmọ Greek ni ìlà pè ní father of history kéde ẹ̀súnṣe nìkan ẹ̀mọye àwọn míì ìwé míì báyẹn lọ́kọ olójàmọ̀ yìí pé Egypt àwọn Kemet àwọn tó níbẹ̀ black ni wọ́n ń wé sí òyìnbó ìgbà táwọn òyìnbó bẹ̀rẹ̀ sí ní migrate wá ń bẹ̀ tẹ́bẹ̀dẹ̀ lọ́wọ́ adé tí wọ́n ń dé ní Egypt wọ́n ládé oríṣi méjì wọ́n ládé ẹfun adé sẹ́sẹ́ ẹfun wọ́n lẹ̀ ní adé pupa tẹ́ bá lọ sí Ilé Ifẹ̀ mo fi sọ fẹ́ nìkan bàtẹ́ pè mí mo ní adé àrè kankan ní bẹ tẹ́ ẹ̀ bá mọ̀tàn ni ẹ lọ béèrè adéarè tẹ́mi mà ti ń bẹ mo méjì mo fìkan pamọ́ èyí tí ìparí iṣẹ́ ìwádìí lórí èyí tí jẹ́ kẹta àwọn olúfọ́n wọn ní adéarè àwọn kí lorúkọ ẹ̀ adéarè kan sì ní Odùduwà ń dé ẹ ń gbé tàwọn ń fẹ́ lẹ̀ sọ iná fi máa sọ pé ládé aláàfin ọ̀ládé adé aládìkún la gbà fún aláàfin ṣe báwọn olúfọ́n ni àwọn náà máa ń fún yàn ládé ṣé Odùduwà ló fún olúfọ́n ládé nígbà olódùdú adé tí ó fi fún olúfọ́n ládé ọ̀rọ̀ ń fẹ̀ àwọn ni wọ́n ń lu adé pupa adé sẹ́sẹ́ fún inítọ̀ bàtálá ọ̀rọ̀ àǹfẹ̀ la sì máa ń pè ní onílé iná tẹ́ bá dé dé ọ̀yọ́ ẹ rí wípé adé mẹ́ta ni ló ń bẹ lọ́yọ̀ọ́ adé Odùduwà adé Ọ̀rànmíyàn adé Ṣàngó adé Ṣàngó ní red adé Ọ̀rànfẹ̀ ní red adé sẹ́sẹ́ fún ní tọ̀bàtálá iná ẹ̀ ní jẹ́ pé adé sẹ́sẹ́ fún àtàdé pupa àwa náà ń lò ó ń bì ní Egypt bí ẹ ṣe ń lò náà nìyẹn adé pupa adé adé sẹ́sẹ́ fún ibi tí bá ti wá kọ̀ǹbáyìn rẹ̀ pọ̀ olóòkọ tí wọ́n ń pè níbí náà olóòkọ tá à ń pè ń bì mo sì ti sọ fún wa rí ògo ògo ìlàdé ń jẹ́ níjọ́ ògo ogo ńláde ń jẹ́ gbogbo tá a bá dé sórí ní jẹ́ adé adídé là ń dé fìlà ṣùgbọ́n nínú ìjìnlẹ̀ èdè ògo ó sì tún lóko míì fi yún pamọ́ ìran wa yìí sì ran apààyàn ìran tó ti pẹ́ ni la fi wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìníà olùṣèyí mákindé bàbá ẹ̀yin je níjẹ́yà ọ̀jẹ̀ wa ẹ má tí àwọn ẹbí rẹ̀ òkú ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ni tí wọ́n bá ti ní káwá gba wọ́n ti ní wá gba òkú ẹ lọ gba gómìnà kí wọ́n gbé sílé ìgbókùpamọ́sí yálà wa dé ọ̀yọ́ ni o àbí usage ni o tí ìdájọ́ ó fi bẹ̀rẹ̀ táàfin ni pé wọ́n bá ẹjọ́ yìí débì kan àbí wọ́n parí ẹjọ́ kí Timothy ó tó lọ sùn wọ́n sàn gbókù sínú mọ́tò àrífòdìdì ọdún kan níbẹ̀ tẹ́yìn bá ti kú kò sí nǹkan kan mọ́ Eh, Timothy kọ́ ló kù tá à ń jà fún mọ́ ìdájọ́ òdodo làwa ń jà fún ìkúmọ́ Timothy rí ìrírí ìmẹ́bí rẹ̀ rí lẹ́yìn wípé ńgbà tí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ni mo mọ̀ pé òun àbúrò Timothy tún mi ṣe àti òwéréke Adéníkè ọmọọṣẹ́ mi mo mọ̀ pé wọ́n jọ lọ iléèwé ọ̀rẹ́ ni wọ́n ọ̀tán a sì ti bẹ̀rẹ̀ kóòwéréke tó sọ yí pé à eh, kíní tá ń ṣe sóò tá ń ṣe ǹjẹ́ ẹ mọ̀ yí pé ọ̀rẹ́ òun ni ẹni tí wọ́n pa ẹ̀gbọ́n rẹ̀ ẹjá jọ gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìdájọ́ òdodo là ń jà fún ẹjá lé ìwà ìbàjẹ́ jìnà láwùjọ wa ẹjá lé ìwà ìbàjẹ́ jìnà láwùjọ wa ilẹ̀ ilé jẹ́yà yóò jẹ wá gbé kí ló dé ẹ̀yin náà wo nǹkan lórí facebook lórí gbogbo ẹ̀ báyìí instagram wọ́n wá àwọn èèyàn wá ń láyà wọ́n ń pààyàn wọ́n ń pààyàn wọ́n ń gúnyàn lọ́bẹ ẹ tún wo ìtọ́sẹ̀lẹ̀ tí commissioner of police ìpínlẹ̀ ọ̀ṣun sọ tí wọ́n gbé yàn lọ wọ́n gbóbi lòtẹ́ẹ̀lì wọ́n sì pa á bẹ́ẹ̀ ọlọ́run ò ní wọ́n bọ́ àwọn ará òtẹ́ẹ̀lì wọn ò bá dáná sí lọ́rùn tẹ́tí yọ páàtì ara obìnrin o ẹ̀yọ́ ọmọ obìnrin ẹ̀ sì kìlọ̀ fọ́kànjú ojú yín máa jẹ́ wàrà máa kú wàrà á díá fún èsì ọ̀kánjú àti ń olójú ò lajú ẹ̀ lẹ̀ ẹ̀yọ́ ọmọbìnrin tẹ́yìn bá ti dé ìyá yín ìyá ìyá òfò tí ń bímọ òfò ọmọ rẹ ò ṣiṣẹ́ iphone eight iphone eleven iphone twelve lọ́wọ́ ọmọ rẹ lórí iṣẹ́ kínni wọ́n lo ẹnìkan wọ́n fi ra iphone fóun níjọ́ tí wọ́n bá ra iphone fọmọ mi ọmọ tiẹ̀ náà wọ́n ó lò tí wọ́n fi ra iphone fún un àìmọye ọmọbìnrin ìṣèbí ìtẹ́tẹ̀ géńdé pani ẹ̀mẹ́ ìtẹ́tẹ̀ palápàá ayé tálùbáríkà ti jìnnà sí àìmọye àrùn tí mi ó wò tọ́jú ọkú ẹ̀ ẹ jẹ́ àjọ ìjọba ìjọba àwa ni ká múra sọ́rọ̀ ọ̀lú ṣé bákan náà láṣẹ máa wà lójú kan náà èyí tẹ́ bá súnmọ́ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tẹ́ bá súnmọ́ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ bá wa pé bàbá àwọn ni kí wọ́n lọ gba òkú Timothy kúrò lóṣogbo wọ́n ní wọ́n ti fi ìwé ta pé kí wọ́n wá gbé kúrò ńbẹ̀ kí wọ́n lọ sin àmọ́ àti ìsìn kí ìdájọ́ ó bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ tá a sì ń fẹ́ gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ ìgbẹ́jọ́ tá à ń fẹ́ ni ìgbẹ́jọ́ gbangba làṣántà àfẹ́ ìgbẹ́jọ́ kọ̀rọ̀ tí gbogbo ayé ọmọ wò báyìí bẹ́ẹ̀ bá autopsy ti ń bẹ lọ́wọ́ àwọn ọlọ́pàá ó yẹ káwọn ọlọ́pàá ti fi hàn gbogbo ayé kárí ìkẹta cctv camera ó yẹ káyọ̀ ti fi hàn gbogbo ayé lóòótọ́ làwọn sọ pé àdán ah, bá fi cctv camera hàn àwọn èèyàn lọ bà kinní kan jẹ́ kò sẹ́ni tí nǹkan kan jẹ́ gbogbo wa pilẹ̀ tí mo dodo ọ̀rọ̀ tẹ́lẹ̀ cctv camera fídíò bẹ́ẹ̀ ṣe rí ramani ọmọ rẹ̀ rohim àti masudi ẹ jẹ́ gbogbo ayé ó rí ẹ gbogbo ayé ó rí i àti bẹ́ẹ̀ ṣe gbókùn jáde nínú mọ́tò àwọn òṣìṣẹ́ ṣe bí gbogbo àwọn òṣìṣẹ́ tẹ ẹ kó lóṣogbo ẹ̀ tí ìkó wọn dàálẹ̀ mọ́ iléeṣẹ́ ọlọ́pàá Àbújá ẹ̀ka ìṣẹ́bi tẹ́ kàn máa fi jẹ́ yẹn á pé tẹ́ bá kó èèyàn twenty débẹ̀ tẹ́ bá rí i pé wọn ò mọwọ́ wọn ò sì kó wọn lẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìlú Ṣakí lágbègbè Ṣakí ní nǹkan bíi yóò ti tó ọdún mẹ́wàá arákùnrin kan pásítọ̀ ni ó lọ ṣe ìwàásù ìrere ńbẹ̀ ibi tó ti wá lọ ṣe ìwàásù ìrere àwọn mùsùlùmí ni wọ́n pọ̀ ńbẹ̀ ni wọ́n níbẹ̀ wọ́n sàmú wọ́n lù pa wọ́n pa pásítọ̀ yìí nígbà wọ́n wá pa pásítọ̀ yìí wọ́n wá pe iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ńgbà náà kọmíṣánná pólísì ní gbogbo àwọn tí ń bẹ ní abúlé tí wọ́n ti bá ń bẹ̀ pátá ní gbogbo agbègbè ìníkú wọn kó ní gbogbo àdúgbò ni wọn kó nígbà àwọn ọlọ́pàá lọ wọ́n lọ pẹ̀lú mọ́tò wọ́n sì kó gbogbo àwọn èèyàn pátá gbogbo àwọn tí wọ́n rí àfẹni tó rí bá kó yọ wọn kó gbogbo wọn ó dìbàdàn nígbà wọn wá kó gbogbo wọn dànù sẹ́ẹ̀lì tí wọn wá ń ṣe ọmọ kékeré kan wọn wá mú ọmọ kékeré kan wá ń bẹ tí wọn mú mọ ẹ pé gbogbo ẹnikẹ́ni ni kọmíṣánná ni wọn mú ni pé tọ́lọ́pàá bá ń ṣiṣẹ́ wọn mọ tí wọ́n ń ṣe ọmọ kékeré kan wá ní òun sì sọ mo sì sọ fún wọn brasa kí ló sì fọ́ kí ní mọ lórí o ẹ mọ̀ mọ̀ ń wá nígbà wọn mọ̀ mọ̀ ń dé ta rasaki wọ́n wá ṣèwádìí gbogbo àwọn wọ́n mọ̀ pé gbogbo ará àdúgbò wọn ò lè pa ẹyẹ nìkan àwọn kan bẹ́ẹ̀ tí wọn ò ní mọwọ́ ṣùgbọ́n tá a bá kó gbogbo wọn à lè rójútu ọ̀rọ̀ ní alẹ́ ẹjọ́ náà nígbà wọn yọ àwọn mẹ́rin tẹ́ fẹ́ yọ gbogbo èèyàn tí wọ́n kó bí ẹ tó ọgbọ̀n tó alẹ́ ẹjọ́ náà ní kọmíṣánná pólísì ni wọ́n dá wọn padà sí Ṣakí iléeṣẹ́ ọlọ́pàá nù ìní pé tọ́lọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tọ́rọ̀ ètí ìyé mi náà tọ́lọ́pàá bá ti dá wa dúró nírò tá a bá ń lọ ìmọ̀ bínú pé wọ́n dénú ìdàrẹ́ owó náà wọ́n kú gbà kì í sọ̀rọ̀ owó kì í tó bá ṣe pé gbà orí èèyàn mo gbé sẹ́yìn mọ́tò wọ́n mú mi tó bá ṣe pé ìwé mọ́tò mi ó ti expire wọ́n mú mi bí n bá ní láńsẹ̀sì wọ́n mú mi pé ó ní láńsẹ̀sì ó sì ń wọkọ̀ ó fẹ́ lọ dáràn tí n bá ti mọ bó bá ṣe pé oògùn olóró mo gbénu mọ́tò wọ́n mú mi iléeṣẹ́ ọlọ́pàá nù tọ́lọ́pàá bá dá wa dúró ẹjẹ́ á dúró pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá wọn lóhùn irú ẹ̀ ṣẹlẹ̀ sí mi mò ń wa mọ́tò bọ̀ mo wá fẹ́ lọ síbi mo fẹ́ gba agúgù oríta agúgù òde ajé oríta ajé mo fẹ́ fi lọ já agúgù ọlọ́pàá ti wá ń na igi ilẹ̀ wọ́n ń dá mi dúró ṣùgbọ́n iná mọ́tò mi ti ń ta iná epo mo sì wò pé ń rí epo rà nílé epo agúgù bí mo ṣe wá pe mi ni ó dà mi ó ti wá ń sọwọ́ sí mi ṣùgbọ́n bẹ́ẹ̀ mi tiẹ̀ ti ń lọ èmi kàn ti nígbà mo di pọ́nà ti free mo kàn yí mọ́lẹ̀ ni ọlọ́pàá ìwá ó wá rí pé bí mo ṣe yí mọ́lẹ̀ yẹn mi ò teslo to tó bó ṣe kí n mo wá rí bó ṣe mo ṣe ora teslo mo dẹ̀ ora bẹ̀ pé kó má bínú òṣìṣẹ́ aláàbò ní iṣẹ́ rẹ̀ ní í ṣe ó ti mi pé kí n máa ṣùgbọ́n bí mo ṣe drive off yẹn ó dùn ún pé òun pilẹ̀ tí ní mọ́ lọ mo ṣe ọ̀ra nígbà tó náírà òun náà wá kí mi ìtí ń jọmọ lọ àbínú torí pé àwọn náà láàpè fún ètò ààbò àwọn náà láàpè fún ètò ààbò irú ẹ̀ náà wá ní iléeṣẹ́ ọlọ́pàá tó wá jẹ́ olú iléeṣẹ́ ọlọ́pàá làbújá gbogbo àwọn tí wọ́n mú tí wọ́n bá rí pé kọ̀mọ́wọ́ kọ̀mẹsẹ̀ ń bẹ́nu wọn wọn ò ti fi wọ́n lẹ̀ ó ti fi wọ́n lẹ̀ ṣèbátò ṣogbo wọ́n ti kó gbogbo wọn kí wọ́n tó lọ kó wọn lọ Àbújá ṣé ẹ mọyì àwọn èèyàn tí wọ́n ti ti mú ẹ mọyì àwọn èèyàn tí wọ́n ń tíráàkì lọ́wọ́ ṣèbí ńgbà tá à ń sọ pé CCTV camera àti call log àwòjọ yẹn àwọn wo ni Ramani Adédoyin pè ọmọ rẹ̀ Rohim Adédoyin kí lọmọ rẹ̀ sá lọ fún láti ẹjọ́ ìtaàrí ọmọ rẹ̀ kí lọ sá lọ fún láti ẹjọ́ ìtaàrí kí lọ sá lọ fún ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lọ̀rọ̀ kan jù ẹ já wo tàwọn tí wọ́n dìde sọ̀rọ̀ yìí káàkiri àgbáyé àwọn kan bẹ tẹ́ni ká má dárúkọ àwọn ẹgbẹjọ́rò àgbà ni wọ́n tó ṣe pé ní Europe kò sí táwọn eléyìí fàtì àwọn pòfẹ́sọ̀ ńláńlá ni wọ́n tẹ́ni kí n má dárúkọ àwọn ẹ̀ tẹ́ bá pè lórí sóńgbà míì náà tó pé kò sí tẹ́lẹ̀ fàtì ká tó wáá sọ ti Dr. Akinyemi Àgbẹ̀dẹ <coughs> tó ṣe pé àwọn náà wá dìde sí i tẹ́ sì pe Àbújá tẹ́ sì ṣe follow up lórí kéèsì títí di òní gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ń yẹ yín ayé sì ti bá yín tẹ́wọ́ gbà ẹ wá ṣe bó ṣe yẹ ká ẹ ṣe gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Olúṣèyí Mákindé ẹ̀yin lọ̀rọ̀ yìí kàn o ẹ̀yin lọ̀rọ̀ yìí kàn torí pé ẹ pé alájọ Yìrọ̀mí Amsat mo rò ẹ ní nọ́mbà alájọ Yìrọ̀mí Amsat lọ́wọ́ ẹ pé wọ́n sílé ìjọba ẹ jọ sọ̀rọ̀ ẹ pé àwọn ẹbí Timothy Adégòkè torí pé tí yàbá fi lè lọ jẹ wá èmi ààrẹ òpìtẹ́lẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas ẹ̀yin gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yin ní nàka àlébùsí tí ń sì pariwo fún gbogbo aráyé pé gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ yàyọ́ jẹ wá o àmọ́ tẹ́ ẹ bá bá wa ṣe èmi ààrẹ Laji Abbas ẹ̀yin náà ní ìtúgbósùgbà ràǹdẹ̀ fún wípé ah bàbá o gómìnà wa ẹ ṣé o tẹ́ ìjójú ó ti wà iṣẹ́ eré tẹ́ ń ṣe yóò mọ̀ tẹ̀síwájú èmi èso lóṣèlú o ẹ máa rẹ lájẹ́ àbá sí èso lóṣèlú àmọ́ téèyàn bá ṣe lèmi ó sọ gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ ará yóò ní nàka àlébù sí yín o ìkaare lára yóò nà sí yín àmọ́ ẹ mọ̀jẹ̀ yàyí ọ̀jẹ̀ wá gbé ẹ pè alájọ yomi amsat ẹ pè àwọn igun tọ́rọ̀ kàn lórí ọ̀rọ̀ yìí kí ni ká ṣe ọ̀nà wo la fẹ́ gbà àmọ́ o ní tèmi ààrẹ lájẹ́ àbáàsì o ààsìn òkú Timothy Adégòkè o tí alhaji Oríyọmí Hamzat bá ń gbọ́ àti gbogbo ẹbí Timothy Adégòkè àsìn òkú Timothy Adégòkè ní ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ àbámẹ́ta sátidé on the twenty two kọ́hún ọjọ́ kejìlélógún àsìn òkú Timothy Adégòkè o àsìn o àsìn òkú Timothy o ìjọba gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ láàrin òní sọ́la ẹ̀já agbègbèsẹ̀ o àásìn òkú timothy adégòkè o kẹ́nikẹ́ni ọmọ sì tí ì lọ gba òkú timothy adégòkè tó fi máwọn ẹbí timothy àyàfi ihun tí gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ bá sọ torí pé ògo ìpínlẹ̀ ọ̀yọ́ ni my honourable speaker àásìn òkú timothy adégòkè o abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ àásìn òkú timothy adégòkè àsìn ní lọ gbà o sẹ́nẹ́tọ̀ kọ́lá balógun àásì òkú timothy adégòkè o àásì ní lọ gbà o mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin afẹ́nifẹ́re èèyàn àwọn èèyàn kan ń bẹ tó ṣe yí pé kìí ṣe gbogbo olówó náà lólóògùn owó gbogbo àwọn èèyàn ńláńlá kan ń bẹ láwùjọ tí wọ́n ń pè wá tẹ́sí fún wa ń support tí ó sì ń fi wá lọ́kàn balẹ̀ tó pé ó ń yà mí lẹ́nu pé ṣerú àwọn ẹni wọ̀nyí wọn ò sọ pé lówó ẹgbẹ́ wa ni. torí náà gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ àlòkù timothy adégòkè sin o àní sin o àlòkù sin o gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ lọ̀rọ̀ kan ọ̀rọ̀ tòní ẹ̀yìn lọ́kàn ẹ pé aláàjì Oríyọmí Hamzat bóò la ṣe fẹ́ ṣe bóò la ṣe fẹ́ gba òkú Timothy Adégòkè gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń múra kò sí ààsìn òkú Timothy Adégòkè lọ́jọ́ sátidé o gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ lọ gba òkú Timothy Adégòkè kẹ́ ẹ sì gbé sílé ìgbókùpamọ́sí kẹ́jọ́ fi bẹ̀rẹ̀ tá a fi mọ ibi tọ́rọ̀ ń lọ tó tá a bá fi lè sin òkú tí ọ̀rọ̀ bá bẹ́yìn yọ sáwà lọ wú padà ní pé wá tún àyẹ̀wò ṣe táwọn kan bá tiẹ̀ sọ pé àwọn expert ready láti wá láti Amẹ́ríkà àbí láti gbókù ìlọlọ ṣe sí àyẹ̀wò gidi ni ní irinṣẹ́ táwọn ò bá ní ń bì torí pé òkú Fáráò tó ti lò bí ẹgbẹ̀rún ọdún mẹ́ta nígbà wọn ò gbé jáde wọ́n gbé lọ sí France wọ́n ṣe oríṣiríṣi àyẹ̀wò sí i ni wọ́n fi rí i pé òkú tí Kùránì ń sọ nìyí lóòótọ́ pé iyọ̀ ó ń bẹ lára rẹ̀ gbogbo àwọn mọ́mì táwọn dẹ̀ ń rí wọn ò ní í pé inú òkun ni wọ́n ti gbókù ìjáde lóòótọ́ pé nǹkan kan ò sì bàjẹ́ lára rẹ̀ bí kúránì ṣe sọ. torí náà mo kíyìn o gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìfiṣẹ́ àfojúdi o ìfiṣẹ́ àfojúdi o torí pé òṣùká ńlá ò rẹrù àgbà òṣùká ńlá ò rẹrù àgbà àmọ́ bàbá bọ́ bá dáa ẹ̀yin lákọrin rẹ̀ bọ́ bá sì kù díẹ̀ káàtọ̀ ẹ̀yin lánàá ká lébù